هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ثم بعد السلام عليكم ورحمة الله وبركاته عباد الله الكرام آه، أحييكم بتحية الإسلام تحية من عند الله مباركة طيبة وهو السلام عليكم ورحمة الله وبركاته يوم الرياء قرأتوا عليه آية 40 وما بقلوب الله جل تكفانه وإن الذين يلحدون في آياتنا آية كذاب وجمع جل aya lemi ala rama oda bichane huwa naam بسم الله الرحمن الرحيم إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا مريد أعوذ بالله من الشيطان الرجيم الله الكرام ayayi adalusu pɛ ɔyɛlɛ musaya kí akokɔla ali ilhadu fi ayati la mako dzɔdzɔ kato kumɛ mikurani bi kumɛ bi kumɛ tsoju kato odzɔ kurani tsoju yi mo dzɔ nɛkɛ wi recreation center. aya yako kwa lanwa al-ilhadu fi ayati Allah Quran is a nitrating ihu inchenufoko kiwai huwa al-Quran uju al-ilhadu fi asma ilahi ilhadi ichi paaya yojo uh, eh, al-ilhadi fi shurmi Allah يعني في حرم مكة والمدينة حرم مكة باي مدينة الهاد إنيكو ناشو ملا كوجوش شموفوكو في القرآن أني يعني الهاد في نبوة محمد صلى الله عليه وسلم الإلحاد في نبوة نبينا محمد صلى الله عليه وآله وسلم إيه إلهاد إيه النبي كجود النبي محمد جاء ojo kolan wa ya alquran alkarim alkojo foko iboki ake le hadi nubuwati nabiyina muhammadin ya le kadomon angoni ilhad في ماذا في قرآن الكريم في قرآن عدوجه الإلحاد في أسماء الله الحسنى bukoyo kele musaya ka boli budo yele ibiyene kada bi repeat nginin ولله الأسماء الحسنى فدعوه بها ولله الأسماء الحسنى فادعوه بها وذل الذين يلحدون في أسمائه وذري وذل الذين يلحدون في أسمائه وذري ألو سيوم وذل الذين يلحدون في أسمائه pé نعم سيجزون ما كانوا يعملون بارك الله فيك نجي جبروا جمع وجودنا موضوع الأسماء الحسنى موضوع يوم مملة يا موضوع مملة كوجوكوا إن لك كبوكا شكوا موضوع له كوجوا كيل هذا ما شكوا موضوع ويعني وذر الذين يلحدون في أسمائه فونا مبيك ماشي إلى هذا يا موضوع يوجوله ojú ẹwẹ̀ fóònù pàmà ọmọ àti àyà díl màlì that is a threatening kí n lọ yọ threat ojú bítẹ̀rẹ̀ kúbó kàṣe gbogbo bítẹ̀rẹ̀ kúbó lẹ́sẹ̀ rẹ̀ èyí dú yọ ọjọ́ màṣí ìlàhádì gbọ́n wò mímọ́ lẹ́mí tó hànà yẹ ṣubin máa kà wá ìlàhádì yóò dú yọ ọjọ́ máa mọ́lé ojú yọ ọjọ́ ẹ̀mú dùn ẹ̀mú dà ń kà lóbi ọjọ́ ọgọ́. wodu kìsù ọjọ́ nẹ ɖe emudobodo ọjọ́ dẹ emudo ọjọ́ dom ɖa keŋu ka dɔbɔ lɛɛta uza manata wodo ọjọ́ maɖori da lɔna fɛmina jɛnda dɔ mɔ ọjọ́ dodo liŋu lɔna masculine jɛnda alahu amanya create fɛmina jɛnda hakini allah lɔnu wuli o ti laata. العزيز ودو جودي أما يا كريت يولونا فمنا جندا من العزة المنان ودو جودي لونا فم مسكولان جندا لونا مذكر أما يا مؤنث فورموليت ما دوكي منات ما ودو لونا وليت ọjọ́ sọjọ́ yọ ọkọ̀ ọjọ́ yóò lé àtàmọ́dé máa fẹ́ ayọ́ yìí الهاجزة وجن وذر الذين يلحدون في أسمائه في إلهاد في آيات الله الإلهاد في أسماء الله الحسنى ودك يوكو التعتيل في أسماء في اسم من أسماء الله ودك يوكو ورمو يوكو سودو سودو من أيوة نودو كلمة daban akubu jamiya abu ashariya eh, ansom udu kojo kojo jigidi asami'u ojo kodo mani kai en ko ne ne yo ka me na ka gana wala to do gale to ojo ma ojo ojo de ojo ma wo do le noti o bo du yo yo te bayani kida ati le bodo jele ذل إلحاد في آيات الله إلحاد في حرم الله يعني مكة والمدينة أتبعان هلو يلكو إلحاد في أسماء الله أودو قيوما دولاونا فوجي ينغم دوموجو إدو إنيكو كبه مثالي ودو نابو باهيلتا ó dé kírèètì kí alọ́ olúwo kẹ́múdọ̀ wọn yọ òṣè ọjọ́ sàṣìṣe abáyé ìtọ́jú yí wọn yọ kìnnàna ọjọ́ bìṣẹ́ òwúdọ̀ àná abáyé òwúdọ̀ ọ̀fù ọ̀fù kó àbẹ̀kọ́tù òwúdọ̀ apáta ní apáta kọ̀ṣù máa wà tọ́ alẹ́ wà kàá ṣe wáyé ní ọ̀nùgọ̀ṣàkó. emda mtu wenu ilmu tauhid gesia iyo kana kontinu alun awa kemle cha kwa alwaye amdutia ozo apata kwa shumawa ozo tapata ozo otekelevua ozo ozo otekelevua em kicha kwa alwa it's wrong to them al ilhad ìdéhùn ìlhàdì ṣe kó dó ọjọ́ ó dúkọjọ́ má kọ́nú ẹwà ọ̀hún kú ẹ̀mú du ẹ̀mú da àwọn ọjọ́ alhàlẹ́ kò dó ẹ̀nà dọ́mọ̀ ẹ̀wọ̀n tó yíwù albari ó dó ẹ̀nà dọ́mọ̀ ẹ̀wọ̀n tó yíwù alfàtírù aṣọ́nàbó asọ́nà ọjọ́dọ̀ asọ́nà bẹ̀bí asọ́nà ọjọ́dọ̀ lọ́nkà sọ níhù ẹ ò dọ́ àsọ níhù ẹ̀rìn hadisi alifatiru ọjọ́dọ̀ lọ́nkà alifatiru ọmọlẹ̀mí ẹ̀kọ́ nígbèdú àkódọ́jọ́ yìí ìnìgbèdú ọdọ́jọ́ alhamdulillah fàtẹ̀rù sàmáwá tó rọ̀ jẹ́ ilẹ̀ mẹ́lẹ̀ ẹ̀kẹ́tì. جاعل الملائكة رسلا بتصانعها صنعة الله أه؟ إذا على وجهك أقول ọjọ́ aṣọ́nà bọ̀tù ìdí àmúdún ìdọ̀mù tó dábálẹ̀ ilimi asma ọlá olùfọ́sùnà ìṣẹ̀dọ́mọ́ kàmúmálẹ̀ mi kọ̀tàkàdà ńkọ́ na kọ́ṣẹ́ ó dúkù pa ó dúkù ma dọ́jọ́ ابن حزم فلوان يعتقد المحلى يعني مسمع الله الحسنى yake na prova lugha mimalemi ya mudume gwele rulinyo pia mudo asmaula losini iko mikoe moja kake du pa mojo to dili mi mo che iki chenne u kamale mi ko chi u ojo ke amele mele duwa تيجي إلحاد في آيات الله ما يجي أدوجه يا كهوى إن الذين يلحدون في آياتنا أبيك ما إلى هذه آية هو ما يلد مش القرآن أي قرآن يدي هجا في قرآن مولدي كم هجا كيكا كم تمولدي هذا أنا بموني كيوم نعم نغلى إنا àmì sọ́ábà níbi ma gbèrè mi kọ́ wá níbi ma mọ́ ọ́n ma kó yí wọn kọ́kọ́ ẹ̀ káyé àà àmì tábì àmì tábì tábì rìn ma mọ́ àkọ́kọ́ kó yí òun ní àmà mọ́ ọ́n ma tutù kọ́lọ́ lọ́nà rẹ̀ iná dábọ́gọ́ kà máa dúró yà kuran mórí dìgbò kuran haza ilhadu hujja àwọn ego ìwà ìbọ̀ ina ya kẹwa dúkọ́ kuran kẹwàá kà máa náà bẹ̀ wáyé gbọ́kọ́ yọnu bẹ̀ yá ìhàmà kà máa bẹ̀ wáyé dẹ̀. هذا إلحاد في آيات الله قلنا كده قد تدوك أمو يامونه اللي كان هجا في القرآن الكريم آية دوك يا دعاء كون كتدوك أمو يامونه إلحاد إن آية دوك دعاء شدي إلا أن تلحد بآيات الله إسو يك بتقايا وجوك يا شفوجي فوجي كرمي وجو كرمي يا وجو sídìkẹ́tì ilhad ó nàkí ni hújà kí a yá dùn wá kó apá ẹdú pẹ̀kẹ́ àná yà lè wọ́ ẹ̀lẹ́dú ǹgá ni hújà kó alukur'an alkarim ó yẹ gbìtì pọ̀wé rọ̀kọ̀dọ̀ ìyá díìnì pọ̀jọ́ tẹ̀ ákájà níbi tẹ̀ ákájà lọ́nà gbéjú ǹgá ẹ̀dẹ́gbé kejì àti dọ́mọ̀ hàzà ilhadun fi àyà ti láà. ló bídí àpá màtí ẹ̀dọ̀ amaachi le ha di tabali tabali tabali iye ti fɔyi hɔyi bɛnwu do ɛn kema di ha de nini mamudu wa mamudu da de ni ŋa mɔne tɔwɔjɔ kema nɛrɛ jɔ don wa inna lezin abilada alilhadu fi hurumi makati o haram makka kɔye medina gbokɔjɔ boji mamɔ de ta ma dɔ haramɛyini sharifɛyi gbokɔjɔ bomu ma dɛ ɛ. Eh? amu bokozo kumua de taki ewa yada ada retonda ojo ojo ne makka kai medina ile hadi ko joke ko yi hurmi makka fi surat al hajj bal yin wa be balu de be bole yani wa man yurid fihi bi ilhadin إن الذين كفروا ويصدون عن سبيل الله ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم to ngo ka du ko yele al e ilhad ايش الهاد هو حرم ميجي مكة في مدينة شو ومن يلهد بالحرمين موجوكانو ومن يريد به بإلهاد يبقى بلاني كجت إلهاد هو قوي كان دوكي يبينو كان بلاني يأتي إلهاد في حرم المكة والمدينة والحرمين الشريفين نذقه من عذاب أليم والعياذ بالله يا أيك جهة الحمد في آيات الله بيانه لو ما تلبدقوا إن الذين يلحدون جسيا بدق ما إلهاد إيش يجيب بتي روكدو أدو يوكا وعدو يوا يهديني

duka ka malami ko mɔ kì abo yi ma ka ŋmɛnɛ lɛ ŋi sumi o da o kɔ mɔ nununu yio yɛ gbɔli lɛ aɖe ŋu ko wa yi ni o ka mi wo mi do ŋutu pe lɛ gbogbo alo yi ne kì mi hɔlan ti kɔkɛ sɛ dɛ omi yɛ atɔ lɛ ti la ẹsì mọ fẹ máa fẹ pẹrẹsẹtì ọlàmọ bi yo omi sọmi ni ó yà ó kọnfrọnt mẹrẹ rẹ mi mọ yọdún tani òun dàbí a kàkọ́ láyé obìnrin kí kàfẹ́ náà mọ ẹlẹ́kì abòjúmọ́ mọ́ kàyé ìsúmi ò dáhùn kọ́ ìsúmi ò dáhùn jẹjọrọ mi nù nálẹ̀ yẹlẹ́lẹ́tọ̀ mi yẹ ẹ̀ṣọ́ lẹ́nu kàtà yìí ọ̀làkùnrin kàn án ẹ̀mí yẹ ẹ̀ẹ́. wọn mi àdéhùn tó gbogbo tó gbẹ́nà mọ́ là lóyìn omi ẹ̀ẹ́sọ́ lè rí òkàtà yìí ilẹ̀ ha ti dẹ́ ọ̀rọ̀ ọjọ́ nẹ́ẹ̀kà tó yún pọ̀ mú ìnẹ́ẹ̀kà má yà kíkà mẹ́kì ìta ẹ̀dùn tó ní lè bá fún ìdá hujja ko na tolo ngbo yo mun ta un ha ah, kuma na hujja ụnụ ko wa un ya ka un shi mi ka ta le yo mi ko so le mi na eme le ojo je ne me ho ra un ye ase ka li ki ti li ene dubi charo ke do lo yo acha do bara un sede ba ke rahmaniya un o mi le salhiro la ka ngenele ti dabidu gani un ma dabalen falam ma zagu azab allah qulubuhum kawada ẹgbọ́n ọyọ́ làlẹ́ náà yẹ́ kan wọ́n dẹ́ iná lè zina yìí lè ṣe dúró náà fi ayé àtẹ́nà àbẹ́ẹ̀dọ́ bí a ṣe ilẹ̀ ha ìhà àyà ìmì ìhà àyà ìwà ọjọ́ ọkọ̀lá ìbọ̀yẹ́ ìmì àyà ti sá ọ̀sẹ̀rẹ̀fù ayati. àyà ti èmi ọjọ́ àkàkí ni àyà ti náà ìkẹlẹ́mà ìbọ̀kọ́jọ́ ọyọ́ ọkọ̀lá gbòmúnà ẹ̀mí àyà emi. èmi yẹ ni àyà ti náà ọjọ́ abilik use plural and nunu ta'zim plural of royal eh plural of majesty mo jo use de mo jayatina si plural of number in numbering in enumeration eh si plural ele de plural of what of royal or majesty abilik machwa chola ile ba aso ye gbita ro okedo asi ɛdɔ e yi ma ina yɔ yɔni anu kpɔ yɔn tó kpɛkuma ŋa yu yɛ be bee lɛ kpɛkuma tɛnu fi ɛyɛ e kó gbó bee lɛ kpɛkuma tɛnu kó sɔrɔ ma kí ŋɔ takuma ti le hã di ye yɛ gbiti ɛnki e ma di ayɔ yɔni mɛ dɔmɔ ɛnki dɔmɔ ni la mama máa tó kò nà mú mọ́tò yọ gbẹmgbẹmgbẹm ọkọ̀ alomi omi awọ́ pùtùpùtùpùtùpùtùpùtù kú yé lé yọdí yọdí yọdí yọdí yọ oyọ ọ̀nà òyí máa jẹ pààyà mi mẹ́lẹ́jú ké máyà má máyà mi ń mọ́ rí mọ́ ní òun máa yọ máa tòdí ní alẹ́ ibelẹ́kí wéhù mẹ́ dídí mi ló òtítàláhùn abọ́jọ́ dẹ́pá máa abọ́jú alẹ́ fama yìí kà wọ́n wá ní nìyí tẹ́wọ́n atẹ́dẹ́kì ní nìyí lẹ́dẹ̀. أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير afaman yulqa fi an-nar o amegina sele amenu akola o ma ayo yi ibe magedemi afaman yulqa fi an-nar o ene maya wo ikulote huna khairun ene lewi on yotule kuna ko on akari on kidona ene ile ile

gaskiya man ya'ti aminan yawma qiyamati khairun mimman yalqa fi an-nar nigi awaki owon se yo bakayon la dote o enile on yo tele o na ko na do ki ama yo bakanya teme mudu pa yojo tuda ye akokoro ya ya yojo eh aya yojo etini ke do na ke nu yo yojo na mọ́lẹ́nu tí a máa kọ́ṣẹ́ quran ìyá máa kọ́ṣẹ́ quran nílẹ̀ ògbógi akóyójú ìgbógi akóyójú lẹ́mọ̀jú àwọn kan wà fún àwọn mọ́kọ́rù ìṣẹ̀mẹ́ta yóò fún ma ọ̀rọ̀ sinal kìtẹ́ bẹ́lẹ̀ zina astafa min ibadina ìsàfẹ́ náà kú tún ma yàlẹ́ dùn wọ́n o. ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ده كوي جاي جاي كم دعاء أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا نعم فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك ذلك هو الفضل الكريم تبارك وجهك قالوا يا يا كده سورة آية كدوجي وين يا قال الهادي في آيات الله كو كبالن آية سورة الفاطر المو أجوني بكوزون دي قرآن النبي محمد ile kadoja nebi muhammadu ketin obia nebi muhammadu ahomi qur'ani ilu yangu wongi abika umatu ya maadwewa bika donu moji bika bumuma bika dojima no moji ahomi qur'ani doma makose mamo magba etele kuma wen amana maika hodi qur'ani mo mai ha ma mu paro che meta òṣè mẹ́ta lẹ́ òṣè yóò dúdú a má ti palẹ̀ má lẹ̀ palẹ̀ alàrámà yóò palẹ̀ alàrámà yóò jẹ̀ndéèkì alàrámà ìṣe ìwọ̀nwá ayẹ mẹ́rù yàbẹ̀ ha alàrámà ìṣe yàdọ̀ lóyí alàrámà ìṣe yàṣẹ̀ jìnnà alàrámà ìṣe yàṣẹ̀ fọ́wọ́ náà alọ́rọ́mà ṣe òtúbù bíẹ̀bẹ̀ẹ́nẹ́ àdọ́ ọlọ́wẹ́ṣe fọ́mínú bọ́ọ̀lẹ́mọ̀ lẹ́nà fi ewu bẹ́lẹ̀ àyàyà kòkọ̀lá yìí wọ́mínú mẹ́yìn rídbì yìí ìnálẹ́sìnà yóò ìdúnà fi áyàtìná láyọ̀ fún àlẹ́yìnà àbẹ́gì àṣẹlẹ̀ hádì ẹ̀nà àṣẹlẹ̀ hádì báyà kùránì kàmúnà amẹ́sìrú ìṣẹ́nẹ̀ ẹ̀nẹ́fì aya ŋa ya ja ŋa ya ko yɛ lɛ ba tó tota daba lɛ o gbó di kura ni mo ma yi ami ma la mustaji ama la rama ami imam amɔ kɔ la ne ma yɛ o gbó di kura ni mo ma gbógi ya ne ŋɔ ti tɛ yɛ o gbó kuma kí ká mama yà má sɔ katu gɛ ni n bɔsu gbó ma ti a tso wu ma ti a tsa ta ɛ biɛ biɛ lɛ. nga mu na nga ma to tubu ye bie bie na o ne pa o ne gwi mu mba lee ko akoma le so ne kele ba ka bu du lee pele ba o mi won lo ka tu so je le ba e la ka an o na pa lo gele to lo ye le won nga na to ka na to ene bibi zendi ka so de ma ya dini abi wa ma ya dini ayo weji ma ya dini ma do na pa yonga ni makarate ga mone joko katu yoli ami ya hiriki ya ne ke o katu edu suka du so de du paunbie nga mangu yui ba ngbo ke la ma o ka mi ma yo ko mama ke mu da gbiti oko kenele de tuno gele eli abi le gele cha so wu ijeke abi le gele cha na pa mu ijeke kamor to katungo to yanke ya tubo ki kama maju ko katunye ni nyagwa te onke go me o be ke ka magbito ge wa ti mi o mi e te sa gbiti o ya mele wa do tu ogo yo oro pe ma mi je tu ya o ya kamo ama tu wa tu gun ame ti pa ma yusu kama so pa mo o me le to ye ni ke o ke o ka kàmẹ́ ń kó yẹn lọ ọwọ́ yànyànyàn ọgẹ́lẹ́ mọ mẹ́ẹ́ olùgbàjẹ́ náà pàrọ̀ àmì àtúkọ̀ ẹ̀lẹ́ tòbílẹ̀ ẹ̀lẹ́ náà àtúgù àtúgù ìwọ́n ni makarata karatu tẹ́ ìsàlàyé kó ẹ̀ wọ́n lé àmọ́nà máa ká àmọ́ máa ló yẹn lẹ́ tọ́ ẹ̀ tẹ̀ ń wà mí yẹ́ ẹ̀yìn ká àmọ́ máa jọ mọ́dọ̀ màtí nìkan àmọ́ ẹ̀ máa àmọ́ àgbọ̀ ká àtúgù jẹ́ amati amati le hadi aya yo jode innal ladhina yulhiduna fi ayatina la yakhfuna alaina awa man yulqa fi an-nari am man mgbanga ya e ka kemele amatu panu pae ojo amaka yo yo dumu bo kama roa amadaya kurani ti kunga moji amadaya kurani wona imu ai wado haka mama do abite ohun mi àwọn ya duka ne kan te ma ma jaja àwọn meni jaja le oya ko mesan ko ijaja anashuru lahi wal fiti wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaa إذا جاء ذكر الله وكتب رأيت الناس يدخلون في دين الله أفواه أفواه أفواه أفواه أفواه رنبا بيبي أمام داديانو إذا جاء ذكر الله والفتح رأيت الناس يدخلون في دين الله أفواه أفواه أفواه أفواه أفواه أفواه كم يجمعون

àbúwá àbúwá àbúwá ọmọọmọ yẹn wà lùwà lùwà lùwà lùwà lùwà lùwà lùwà lùwà lùwà ẹ dàbí ní ọmọ náà jẹ gbọ́ pàbọ̀ náà dára rárá rárá rárá rárá rárá rárá àhùkọ́ náà dídídídídídídídídídídídídí mẹ́tọ̀ àtàdọ̀ àwọn ọmọ lóríta yẹ ọyọ omi kẹ́ẹ́dẹ̀ yìí ìṣe wọn ẹ̀rọ àyọ̀ má má hapo <laughs> miajerama kakomila wajanga wana ngamba kesikoyomi kana ya masika katuka na kimala wenye wo kwa kwa mone kwa bule sepe bwana la man rabe ima mambo kwa katu mambo ni connection kwa aya hii innal yule iduna fi ayatina ilhadi kwa aya hiyo aya adu adu mambo yake kini uwedi ekɔda bi ayɛ ɔjɔ tɛ ilẹ̀ hadi bi ayɛ ti la ìdɔbò àpò ajan ɛdi jaamayun ɛdi o yà fò á ɛdi kàdɔmɔ àbẹ̀kọ́nà yóò kàtó ẹyẹ ká ìwé nílò dẹ̀bi tabali wọ́n méjì ègbò yìí mọ̀ kàtó tabali todogele mamadu amene ojado ogbe ametameta lemtere ki fafa ele rabbi kabi asabil fil alam yajal kedehu fi talalil وارسل عليهم ديرا ديرا ديرا ديرا ديرا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تلبيل وارسل عليهم ديرا ديرا ديرا ديرا ديرا بيبي أمام دابلو إنك طير أبابيلا ديرا ولا كدي ilhadi fi ayati llahi rẹ aya kusana makoji wa yas'una fil ardi fasada ifi suratu maida hii ena bumidusana ya lewa ki yakoji kwa hii wa yas'una fil ardi fasada mao siwo male e fasa fasa fẹ̀sáà dá òtítà láwọn hmm? tí èṣe tìyànà ọ̀gá ní jẹ́mi ọ̀gá yìí wọ́n lè bẹ̀rẹ̀ ìnẹ́lẹ̀zínà yóò hárìbó na lọ́hàwọ́rọ̀ sílẹ̀ wọ́n àwọn ìpín ìnẹ́lẹ̀zínà káàlà rama máa yà dùn إن الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض ويسعون في الأرض فسادا أن يقتلوا كلامه ما تتبوا ما بشهدوا إن الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا فسادا أن يقتلوا سلموكم changa mamado aledwa inili jina inaerebuna leo rasula wa yakauna fil ardi fasaa ويسعون في الأرل فساء ويسعون في الأرل فساء ها فساء داو أموات أمواتهم هذا إلحاد في آيات الله أما تتبعهم كما نهي عليه ayo ojo ko ma o kolon ka bu ibidi mu da wa jojo jiloji kana ka yo ma kana la ki we ne ke biye hada ilhadu fi ayati llah aya alquran ya ko mu dun no bule kama ruwa ojo ko ko nganya le ko abeki karwa ojo ke no yaun do kine na ye eno ya urida rowi mamo tunga ni ole kono bele dugi ngoji da dungen hadha ilhadu fi ayati llah age fatawa e abinna bin baz bin abd al aziz ye mbugi jama kaya qurani se ko me koko balu bi bi bi bi bi bi bi abeke ko gba tu bi bi bi bi qurani du rida riba coverage ni abin da ke kafirci to banga ya yi ka ilhadu fi ayatin la hada ilhad fi ayatin la ɗan doki jama'a kin aya kurani ma ko tan yasin wani mata bi shakalin wa nakadin tama muna bila shakalin bi nakadin wala shakalin ọlẹ́kẹ́ tọ̀múnẹ̀kẹ́ wọ́n yá kọta kí yóò ẹ̀ lábì lẹ́tẹ́kẹ́lì wọ̀là nẹ́kẹ̀dì ẹ̀ta yóò dúdú inú mi nù wọ́sẹ̀ yẹ̀sí mẹ́tọ̀múnẹ̀kẹ́ yá kọ inú mi ní ìwọ́sẹ̀ ní ní ìmúdànú mi ẹ̀ta yóò múnẹ̀kẹ́ yá kọ inú wọ́sẹ̀ ní ìyànú mi kẹwàá òun nàkí mú tó kọ́lá ọmọ ọkọlọ́n kákẹ́mdù wọn ni ọ̀nà bẹ̀lẹ̀ kéde kéde kúránì àkóhàn àbọ̀ yọ̀ọ́rọ̀ gbogbo wọn ẹ kúránì àmọ́ ẹ̀yà gba rìvásì ń ẹlẹ́ka mẹ́rin ẹbọ̀ kúránì kẹ́ẹ̀dù iná tíyàn iná bọ̀ ẹkọ̀ kúránì múlù jáwé iná bọ̀ bọ̀ ń tíyàn hàn ilhad ẹgbàlùbìbì pàyẹ́ kàkúmọ̀ àwọn dùn nẹ̀ bọ̀ ẹ̀ nẹ̀ tíyàn ene ki ebo goko nga bo ne yuma jan ebo goko nga sojo nen ebo goko yo mi qur'an yo do ne ebo go e ka kini na lo ma di qur'an se kule kana unati o kana laki sala ti ko ki ebo ona ke ya ka le u do ke ko mala ti ilhad fi ayati allah ile ala bi royo إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي أم يأتي آمنا يوم القيامة ها يقمان الرجل هو الإلحاد في آيات الله كثيرون إلحاد يتفاي وجو إسنانا أم دبتوية ما تتبو قوة ما نعيك لدي أنه بي ما بودو ngame aka iwe ka ede yo aŋɔ yi ka ede yi o gbogbo ngame aka ya ye ka ede yo aye ka ede yi ebia wo nobile kede hanyi la ngame na ne do korobote ka ede yi ebie kede yi sɛ ebia o kete be kuma wo ha ebia wo gbanya wo ma ne ka aye kede yi. ayé gidẹ ìṣẹ́bí ajìyọ edúdú ajìyọ edúdú ẹ̀bẹ̀wò ohun ma nẹ́dù sẹ́wọ̀n ohun ma nẹ́dù ka ayé gidẹ ọ̀ ayé gidẹ okolo kuma ima lo hɔ kó ya lo taa lo ònkè mẹ́rin tó ká yé kìdá mílíọ̀nù bólẹ̀ tó ṣe dé mọ́ ọkọ́lẹ̀ yẹ ẹnu lẹ́nu kí kọ́ dàbí ọ́bì mẹ́gẹ̀ni ilhaza ilhadun azim ọ̀pọ̀pọ̀ àmọ́ tó kà sólé wà mí ilhadi ti pa máa yá ẹ̀yọ́ ọjọ́ rẹ̀ ẹ̀lẹ́ kàmẹ́ni ọjọ́ àfihàn òun lè yí lù mí nàìjíríà ni máa wà ṣe fáwọn ọ̀rá mẹ́tò lè mú mi nìyí wajue kapi huyu mina alqur'ani ma shita lima shita webu kwa qur'ani ndugu wema webu se kuona ndugu wema kwa jue ka yeye domo anabi ka yeye domo mm ama kitumbo kijo manyo to kati homa manyo eh, toduma no ko jo ma justice ko jo kishona mani manu ko jo ma justice by alqur'ani ma to ko jo ehu ema kó dumi ọlọ ema ọlọ alẹ dọgba ma yi sa kì le kì gbẹ kí ọjọ kì gba nìyọ kì kpogo nu ma ha di ka ya kì ní akókò yi yí wù yí ńgbà ẹlú ònẹ kuma kì yà si ma bi ɛyà ati ɛsùn lɛ ikɔtakata ɔtsɛ daro bɔlama tɛŋɛ ɛtsɛ ɛna tsɛ ɛna kɔrɔba kɔrɔba kɔrɔba abɛki kurani ɛtsɛ ɛtsɛ ɛna kɔrɔriɔba kɔrɔriɔba kɔrɔba kɔrɔba kɔrɔba ndidi ado alɛ tse bo nɛ ma pa kpo abɛki kurani fɛtu kayi alamiri ɛna numɔdzɔ kɛ o fɛtu kakɛ ŋɛ lɛ kɛ mo kpadi yɛ lɔ ŋgbama tɔtubu yi ama kaka yɛ kurani. ẹ̀kpọ́ tá a mọ̀ wò ẹ̀rẹ̀ kí chanin ó yí orí yẹn wò àtàtẹ̀ ẹ̀kúra ní yágádá ẹ̀yágádá ńlẹ̀ ń wò ẹ̀kọ́ fíatuka kó fíatuka kó fíatuka yìí bìlẹ̀ kakó ẹ̀kpẹ́ la òkolo èdúdú e ẹ̀lẹ̀ e ẹ̀lẹ́wọ̀ pẹ́ńlọ́ mọ̀ nìkan mẹ́ jẹ òyìdá o ẹ̀wọ̀n yìí nàìjíríà èèyàn yà dín Eh, muda yon ama akanya yon atekele wewe utile takuwa sigibari ojwe eh, wakana Allahu ghafurur rahima wala yala ka gbo anya yin tinu ogo ka ya ka gide nene ki agbo ke don se yiwo mu kanu ohun se tinu abele ka ma to be aba baba e to be o he tu venile wo ka ka abele ka ma to be ama baba

ọgọ́la ma wọ́n padì ní ẹ̀mà díẹ̀ rẹ́míyí jísọ̀ ó ní dága ṣàdọ̀ ó dèmí ṣẹdọ̀ aládàgọ̀ mọ́ aṣàdọ̀ ilé kìdẹ́ kàmọ́ náà yọ gbọ́n rí ìmàmú kí atágò ó dágò gbẹ́ta ihe o yàtàgò ó dágì ayá máa mú hàn mọ́lọ́dọ̀ amọ́ yẹ bọ̀tá kí ṣe olówó bú má kẹ́hùn òun wá ṣe dàbí ó ṣe hùn òun wá pàbẹ́ náà aṣàdọ̀ ó rí in the name of jesus jesus is alive amen òun ọ̀dàgàdà òun yìí tó kà wà yòówó ẹ̀dá yìí. torí abalẹ̀ mẹ́ gbọ́ kà máa ti wá àmì kírísítẹ̀nì ẹ̀bọ̀n máa sàpá bí a máa ti ẹ̀jì kà kó máa ti ẹ̀jì sẹ̀bi ẹ̀nẹ́ tàmá dé ẹ̀jì sẹ̀bi ẹ̀nẹ́ àbẹ̀ wẹ́ta fi ṣe. tọ́tù wọn máa fi ṣe ń wọn àká ìdúkọ̀ bíbí wò ìlú wẹ́ta ṣe wẹ́ ìdúkọ̀ bíbí wò ìlú. sọ́nẹ́nà dùn kẹ́ ń fi àlù lẹ̀ màkàdọ́mọ̀ eke yẹ yanu togbo higa higa ana kọ yẹ yẹgbẹ ka ọwọ wi masalasi ko ŋa sabapa yi o ŋa se ma mama ka dọ mọ ẹnẹ lẹ kitọ nọ wọ ma se nọ lẹ kisẹ bẹ bọ yorùbá la yà yọ dodo dàbí ma yà lẹ dùn wa tó ma awurafuna kitaaba lẹbi na أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم صادق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير وإذا كان واحد ani kurani idu jamu wu nuboka kapo jima muma ya madua mano jima le namu na anu mutu bem bem wo jama mano jima le amanya ye le la le roma mano jima le amu nu uyande mado le la tokpama iboka de kurani bojima muma kidai wa minhum zalimun li nafsihi ihuma bebo wala machukata bebo mdu bogi chola malaki ya laji le pati ngoka mdu bogi ta chamelo ka shori ai pa kocha kadu wa minhum muqtasidun ngbo kitemi tan mo he yo kwe biene mamme biene pa me do wati ile bie biene nguma odunne obe biene koni o mamda hel ma mẹ́yàn pa mẹ́dọ̀ kàkí máṣàmá nẹ́nẹ́ dúnyàn nípa kóní ma ṣẹ̀yàn ma dẹ́yàn ìdájí ma dẹ́yàn ìdájí alákàgbọ́nà mọ̀kànlẹ̀ tó nà lẹ́ wọ̀mí lóhùn sáfì kòmìnir hairat òṣèré kẹta ilẹ̀ òṣùbí ìdìbòdú ọgbányámúkọ́lẹ̀ yàn pàmọ́ bàmẹ́dọ̀ àti ọjọ́ kíkẹ́ ká dé òbí rẹ̀ zẹ́ẹ̀lì kàwọ́ àìfọ́dún kẹ̀bí ilẹ̀ kọjọ́ kí mọ́ ìkòkò kiri ijikuli rabi le ite irabu jike àmọ́ akẹ́ lè bọ́dà kùránì ẹ̀rọ rabi wa tẹ́ ilọ gbọ́kọ̀gbọ̀kọ̀ tí wọ́n yọ adùn kò kẹrẹ́ dọ̀ ọjọ́ fi lẹ́sẹ̀ náà tọ́ ọjọ́ fi lọ́wọ́ àjọ mi ojú bí màṣọ́lá máa láti gbọ́kọ̀jọ́ di kùránì mọ́ málẹ̀ ìnálẹ́sẹ̀nà ìdúnà يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة

tí àmì mọ́lẹ́ yìí dín ẹ̀dọ́lẹ́ tí o máa kẹ́dì kúránì kì kù lọ́nà àgbòyí ọjọ́ ka ọjọ́ jó mi máa ń bí nàdọ̀ pàyáká mi ìkó mọ́tọ́ mi around 1990 kó 91 òde ọ̀pọ̀ ẹ̀ta déédéé àti òjò kàmúkódò ìnádọ̀ akómẹ́bọ̀n ṣe òun yẹn adọ̀kọlọ́wọ́n mi kọ́ lọ́wọ́ ọkọ mu doko mi adi na onwe adowo ni first of all forty naira ede forty naira atsɔkɔ ìkɔlɛ yẹnu boko akɔlɔ yɛ dagba do nkpa mɛ lɛ inu ifudu kame ma adi kura ni tieni omi ma ko mi adi tse ko ŋo kɔla lɛ omi agbɔ kɛ na lɛ ti kpali ati ìkpali ni tse una yɛ wa kuna amma gobe ya yi inda ya da inda mu dama mu ne ne ba ndu yi enwu yi ni ti ka ma no ke cha bolan bo kan la nya ku ti de ba je hu mia ya ni o che hu mia che ngo de wa ki yo mia ya che bo to ko mi na do ni le ule mi le mi ye to mi o ko nga lo ko nga da bia o mi le nga o nga da ru ti ni ni ọlọkọlọ kọlọ kọlẹ do inú dàbí ní irú dàbí ayé o yẹ tọgbà ń ọkọ ìgùn náà do ká ẹkọ máa o tó gbé lé yọlọlọlọlọ kí gbáyà ó wà nàánà ọkọ yọ yìí àná biodo ọdọ ẹkẹ ta ma àmà bí yú mẹ ẹyẹ mẹ mí dàgbà ẹ sì má mi mí dà sọ ọjọ kí má la. Ego wa ya ti àyà ti là ẹgò o láyà aláwọ yẹn ní ìmẹlò ìkọlẹ ọjọ ìyọkọ fẹ ojúbókè àtúpànù esi mẹra bẹ pànù lẹtẹ manyachi maji tumeondoke rumedo manyachi ondoke domegba ukoni deo mitanga meme imelu e, e maji tum manyachi ondoke domegba dolo we tafu miti makodi kwemi tabuja kwemi te kaduna kanya yoongo boke yooma di qur'ani ti ile hadi dolo we ka kormutuma dukama ruwa nyatago ho kati kurani roba roba roba jana e kurani shuka takpa kpo maleke yo nga uche pa kpo kama okwe urango nga sisi tigefari i imelu ma shitum e duka dome ba meti me yang bogo ni adu e ma te ma kafa ni gabe na uko gabo na umukonyo góòlù omudo ènìyàn ẹ tàbátì ẹ̀dá tse ẹ alẹ́mítẹ́rẹ̀ kẹfà tse ẹ odò nà dọ́yún omu kídàbò dòbò kà ẹ mú kóyìn ẹ̀wò lẹ ẹ gá kòkè gá bó nà yìí ẹ kọ àdó àkpò yí kpakpó kò odò nà kẹdó ìṣe yín kpakpó ẹmúdò náà hàn yamyamyam ẹmúdò ayé yà ní ayé alùpùpùlẹ̀ náà yọ yìí ọbẹ̀lẹ̀ wọn gá kẹrẹ bẹ́ẹ̀ náà ìmọ̀ra yìí náà yọ ọ̀rọ̀ ọ̀la yìí madogo ewa esun madogo ewa esun i'malu ma shi'tum ama tutubu ami ma le me bidia e duk me ma le me ya tiki en ko joka mo aye this is a threat this is an intimidation indirect intimidation from Allah titala wa ngala du ko yi إنه بما تعملون بصير والله بصير بما تعملون أودوك ما تفقوا إدوم علي أتتوبة آية ورنو آية 41 ojú ọ̀la kúránì lẹ́ ń lẹ́ ńlá ọ̀hún náà kà á ló àmọ́ lórí ìkó èmi gidi ń lẹ́kàdé bárakà náà fi kún wọn jẹ́sà kún wọn lọ́wọ́ fẹ́ràn. والسلام عليكم ورحمة الله وبركاته